والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد ṣùgbọ́n máa sọ báyìí tán. wọ́n náà wọ́n wọ́n náà bá ti kú yóò ti kọ́. ọ̀gá náà tó ní ìgbà tó tẹ̀lé ayé fẹ́. ẹ̀jẹ̀ wọn ti tẹ̀lé. ló pa àwọn ọ̀gá tó gbá ara rẹ̀. tó bá ti kú wọn náà wọ́n. aláṣẹ́kẹ̀. ẹ kàn tẹ̀. ìyẹn ara ilé yàtọ̀ ká to o lè ní yóò sọ fún ẹ tó bá fún wọn náà ẹ kàn bá mi jẹ ẹ pọ ní. ẹ wo blue mark anywhere for stop ṣe tó bá stop red line ní record àwọn record red line ló ṣe ẹ kàn bá mi school lọ síbi tí ẹ record. máa ṣe ìfúnra ẹ. ká sọ̀rọ̀ tó kú báyìí náà.

lọ́nà tó ṣe kò ní bí àríyànjiyàn láàrin àwọn èèyàn tó ṣe ẹ̀yàn sì bẹ́ẹ̀ lẹ́yìn àwọn àléébù mẹ́rin ìtàgé ti ànábì Muhammad sọlọ́mọ àlùbáàlù sọ́lọ́ tọ́tọ́ka sí. ìlọ́run kan mìíràn tó ṣe pé a tún gbọ́dọ̀ sọ́ra fún ìdí ẹran tá a fẹ́ tàbí tòsí. Ìmọ̀lá ṣé àlẹ́bù sọ̀rọ̀ láàrin wa sọ́lọ́ wọ́n wí nǹkan mẹ́rin yìí láti fi ṣàpèjúwe fún wa ilé ẹ̀ka ara rẹ̀ tó máa ń kà ní ìdí ọ̀tọ̀ nínú àwọn àléébù tí ọ̀tọ̀ kakọ́ wà lára ẹran tá a fẹ́ pa fún un lóyà tó ara jẹ tẹ̀gbínú hàn lórí àkọ́lé alẹ́ ìdájọba ẹ̀dọ́gbọ́n fi òǹkà díẹ̀ ìtàkùjú fún wa láti mànà lọ síbi àwọn àléébù tó pọ̀ jù báyìí. àbíkú ti jẹ́ pé ọ̀rọ̀ ìdáná ìsọ̀rọ̀ náà ló ti ń nà sọ náà ni ìdájọ́ ní ṣe pẹ̀lú ẹ̀. gbogbo àyẹ̀wò ní bóyá ti yàtọ̀ sí ọ̀kan nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí tá a bá rí lára ẹni tá a fẹ́ pa fún léyà kò lè kọ dínà apàrò rẹ̀ fún léyà. ọ̀rọ̀ nítorí méjì làwọn ọ̀rọ̀ náà sọ. ìmọ̀ nínú ẹni tó nìkan mẹ́rin pé tànẹ́bì ní ká sọ̀rọ̀ àkọ́ láàyè ogun láàrin ọ̀nà tá a fẹ́ pàkúndé náà àwọn náà sì lọ́kọ̀ ní àyè àtúwé rẹ̀. onídìrí ògbó gba yókù míì tàbí wọn á rí láàrin ọ̀nà bá fi ìyàtọ̀ sí àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ògbóró apàlù ẹ̀ràn bẹ́ẹ̀ ọ̀jẹ̀ yá. àwọn ẹ̀dá àwọn ẹ̀dá àtòjú yìí máa ń fi mẹ́rin ṣe fún wa náà tara rẹ̀ àléébù dàbí yẹn àbí lọ wa máa mọ̀ pé àwọn ọ̀rọ̀ yẹn náà ní wọlé yá. ṣùgbọ́n dị pọ̀jù nínú àwọn ọ̀rọ̀ kejì náà yìí máa ń fi eléyìí tí ò túmọ̀ sí pé ọwọ́ nǹkan mẹ́rin ní péré iná ní ẹjọ́ lè kọ́ dínà ìpẹ́kẹ́ abúléyà. àdúgbò yìí rẹ̀ ti pọ̀ ọ̀nà sọ̀yà nígbà tí ìdánilọ́dọ̀ sọ̀rọ̀ láàrin wa wọ́n ní 谢谢。 So, uh, bá fẹ́ fi gàrí gba gàrí ẹ gbọ́dọ̀ lò sí i tí wọ́n ti abáfẹ́ fi rẹ̀ gba rẹ̀ a gbọ́dọ̀ lò sí i àmọ́ tí wọ́n ti gàrí lẹ́fẹ́ fi gba kú ju bọ́ bá ti gbé yín kẹta alẹ́bi sọ̀rọ̀ wà ní sílẹ̀ ọ̀nì ẹ̀yọ̀ kẹlẹ̀ tó lọ sí ìṣẹ̀lẹ̀ lórí ọ̀rọ̀ tí o fi ṣètò ìyá gánà yẹn ní bíẹ́ táwọn ọ̀gá ìbá ti lè yàtọ̀ sí àwọn ẹ̀ta ló wà sí o. ìlọ́jà mi lè ṣe pé nǹkan mẹ́rin dáná lè sọ̀rọ̀ bá àyè sẹ́lẹ̀ wọ́n kà fún wa ibi ká sọ̀rọ̀ afọ́ nígbà tá a bá fi pa ara léyà tí nǹkan mẹ́rin náà lè ṣe àwọn olùdílé ẹ̀rọ àwọn olùmọ̀ọ́kú náà lè jì àwọn ọ̀sán pé nǹkan mẹ́rin tó lè jì àwọn ọ̀sán tó rárá olùdílé ẹ̀rọ àwọn olùdílé ẹ̀rọ àkójú ìfọ̀ àyè eléyìí tó túmọ̀ sí gbogbo àyè ló ń la ọlọ́ọ̀dì rẹ̀. nínú àwọn ẹni tó ṣe ta ike nǹkan mi tó yẹ agbọ́dọ̀ jìnnà sí náà ni afárá tó pọ̀ tó ra àlàyé ابن أبي زيد القيرواني رحمه الله تعالى ويلتقى فيهما العيب كله فالسؤال في أنا أجل لا تقع أبينا وحايا أنا بيها لا تقع á sọ̀ra fún gbogbo àdéhùn padà. Yẹn tí àdéhùn tó yàtọ̀ sí láti sọ̀rọ̀ àdéhùn náà tó sọ á sọ̀ra. Pàápàá jùlọ tí àdéhùn yẹn bá dé ìdókòwò ni àdéhùn yẹn ọ̀hàn gbangba lára ẹranko yìí. Wọ́n ti bá tẹ́lẹ̀ kí àdéhùn kékeré ni eléyìí á ti àforíkò láàrẹ̀ àwọn àléébù tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o òun náà ni tìǹkì tìǹkì olùwò tìǹkì ẹ̀rọ olùwò tó ó ti ń jẹ ọjà ń jẹ tìǹkì yìí ọ̀yà tá wájú. síwájú tó bá ti lẹ́ràn èyí náà yà lẹ́yìn tó ń dúró. ó sì lè ya sẹ́yìn èsì òyìnbó lè ya sí àgbẹ̀ wọ́n lè fi péréte tó ya kú lára ètú àgbẹ̀yìn ló ti. gbogbo èyí tó kọjá rán ní èyí tó bá ti jẹ́ ẹranko àbí àbùkù náà lọ́yẹ̀ kó ti alẹ́ kí. ìyá yìí ìyá díẹ̀ rí ìyá péńté rí. báwo láti máa ń kó kéré ọ̀já dànù oníbẹ̀ẹ́bẹ̀ wọ́n báwo láti ti fẹ́ ibi ìyá tí kú ìyá ó kéré. ذلك القطع bẹ́ẹ̀ ètè ti rẹ̀ wá gé lánàá kan ètè ti rẹ̀ gé lánàá ọ̀tọ̀ pẹ̀lú pápá fúnlẹ́yà ìlà ẹ̀yẹ̀kú rẹ̀ sí ra ẹ̀mí kí ètò gé lánàá nínú etí rẹ̀ ó kéré òru òbí awò tí ètò lánàá pé ó kì í di bẹ́ẹ̀ ẹ̀mọ báwo ni ètò lánàá tó lẹ́yìn tó lánàá bá gbé òróró àlùfáà rẹ̀ rẹ̀ ọ̀dà. bẹ̀rẹ̀ sí ọwọ́ ìdáná kan ló ní kàrà mẹ́rin ọ̀rọ̀ ẹ̀ gbọ́dọ̀ rà torí kò wọlé yá nípa pé ìdáná kan ló mẹ́rin lè ti tẹ̀gẹ̀rẹ̀ òtìgẹ̀dà wọlé ìṣẹ̀ lórí òkè الارض tán lọ́kàn máa ń yẹ kó máa dà kálẹ̀ ọ̀sẹ̀ yìí. ẹ ẹ máa máa ń gbúgbú ẹja lé ó ti fọwọ́ kan gba gbó ọkọ̀ ó ti di wúra àwọn afẹ́ mi ti ń àwọn òbí tó ó ní ọ̀dẹ́ ń ti lẹ́ òun pẹ̀lú òun fi dí àwọn òbí lẹ̀ lílá ló dé náà ló ń lò tó wọ́n á yẹ pé ẹni tó lọ́la òkè ìyẹn lọ sí ẹranko pa. tọ́ ẹ bá lọ sí kúkébé ń kọ́ bí ẹ wọ́n á lọ́wọ́ sí ayé àá. àwọn gbìyànjú kúkébé ń kọ́ bá yẹn lójú lọ́wọ́ tí ọ̀la ti sọ ọ́ lọ́wọ́ pé ẹran tí. bàtàlí lójúmọ́ ní bàbá àbí ọ̀wọ́. àwọn ìjọba ń lọ sáyẹn lọ́wọ́ ìjọba ń lọ káàkiri síwájú lọ́rọ̀ bá ti kẹ́lẹ́. lọ́dà lọ́dà lórí pé wọ́n dà pọ̀ lọ́wọ́ lórí rẹ̀. tó bá ti dúró lẹ́nu lórúkọ jésù ọ̀rọ̀ jẹ́ jésù àwọn jésù ọ̀rọ̀. torí ti lè wá dárúkọ ọlọ́run láti tó bá dárúkọ ọlọ́run. ìgbà tí a bá ń sọ̀rọ̀ wọ́n ní afẹ́kọ́jẹ́ pọ́kùnrin olùwò ẹran rẹ̀ lọ́wọ́ rẹ̀. tó bá dé fún ọmọdé lọ́rọ̀ ẹran léyà ń kọ́ obìnrin lọ́rọ̀ ẹran léyà àwọn ń kọ́ bẹ́ẹ̀ ni wọ́n wọn ni ọ̀nà tọ̀ bàbá yìí jẹ́ ẹni tí ó ti máa yí wúrú nǹkan ẹ̀rú bà wá fún ẹ̀yẹ kò ní ti dá ọmọ lọ sí ẹran ní òkú rẹ̀. yàtọ̀ sílẹ̀ yẹn yọ̀ọ́ da lọ́dọ̀ pé àfi àgbọ̀ rẹ̀ máa ń pè khalifa imam imamul a'zam lórí gbogbo ìmáàmù ti wà nípa àmà èèyàn ní mà dé pàápín tí yọ̀ọ́ mi ìyẹn níwọ̀n bá bá a máa dọ́kọ̀ọ́ wa kí á wálé lélẹ́ yìí láti àgbẹ̀ ẹ̀ ta àwọn ìta ìsìn náà wọ́n àwọn ìta ìsìn wọ́n ti ṣùgbọ́n lò sí pòfẹ́sọ̀. ṣé pòfẹ́sọ̀ tó ìmá ní ìbò ìsìn máa mú un fa ìdókòwò ẹni tó tẹ̀lé máa mú un ó wá ń kọ́ ń bù láàrin àgbẹ̀ rẹ̀ wọ́n á ní dókítọ̀ dókítọ̀ wá ìmáàmù tó dókítọ̀ náà ìmáàmù ń wò kórópó yé torí ìmáàmù tó àmọ́ bá ti àgé tó a sọ fún òun ju kékeré lọ. ilé yóò tún bẹ̀rẹ̀ sí ìgbà tá àwọn àlè máa ń lu àwọn kúlò máa ń lò lọ́kàn yóò tún á ti jẹ́ ní ìmọ̀ òbí ti ọkọ nípa ìlú Islam ọkọ nípa ìlú ẹ lẹ́yìn bóyá bá dé àlọ́ ọ̀ máa ń kí àti ìmọ̀kílá lọ́la ẹ̀ lọ́la ẹ̀ yọ̀pọ̀ àwọn ọmọ ìlú dá ẹ wá wo lóòrùn. alẹ ní ìmọ̀ nǹkan níbi nàìjíríà ó ti pa àwọn àwọn kọ́ńtìsì náà àwọn náà máa ní ìmọ̀ báyìí ṣe é lọ́sọ̀. alhamdulilayi bẹ́ẹ̀ni kéde púpọ̀ rọrùn rọrùn èyí tí ó káyìn ó náà ní alùpùpù ìlẹ́fà rùmẹ́níà owó gbogbo òbí sọ́gbọ́n ọ̀run báyìí pẹ̀lú kọ́ńtò gbogbo àlàáfíà islam torí di eléyìí báyìí ó tọ́ ọ̀rọ̀ ọ̀run pátápátá báyìí ṣùgbọ́n táwa náà fẹ́ àwọn mùsùlùmí ọ̀fẹ́ ó ti wọ́n ti tó àtún ìjọba kọ́kọ́ jábélé wò wọ́n ń pè ní nínú political science islam nítorí ìṣẹ̀lẹ̀ ní ìsúná pè ní àdéwọlú alukókòrìyà wípé ìjọba kájí wẹlẹwẹlẹ kálukọ fọmù díẹ̀ tẹ́lẹ̀ yẹn lọjà jù lọ́dọ̀ táwọn yẹn lóyún torí pé ìlú tó lépo lápèjúwe tó lóhun àlùmáàní ilẹ̀ kò ní fẹ́ ṣọ̀kan pẹ̀lú ìlú tẹ́lẹ̀ pé ọjẹlẹ̀ àtìlẹ̀ asálẹ̀ akúrí ìlú tó ní kankan wọn mọ òkúta bá ṣọ̀kan pẹ̀lú wọn owó tiwa ni wọn mọ fi tuntun wọn ṣe tó ní ọ̀nà tá a bá wọ ojú agbami ńlá lágbàáyé kò ní fẹ́ ṣọ̀kan pẹ̀lú ìlú tó dì tẹ́gbà wọn lójú ọ̀nà omi tí wọ́n mọ ogun ọmọ jàǹfààní tọ́jọ́ báwọn làwọn ni gbogbo àwọn wàhálà yẹn fẹ́gbọ́n òyìnbó lọ dálẹ̀ náà jẹnẹrali òyìnbó lọ dálẹ̀ lórí òyìnbó lọ ajá wọn lù kélekèlé báyìí tẹ́lẹ̀ ìlú òrí báyìí àwọn ni wọ́n ajá lù kélekèlé tó pé ibi tí wọ́n bá gbà wọ́n sàmì sí ọ̀tá àwọn tí wọ́n jọ ń gbà lóòlù àwọn náà sàmì síbẹ̀ ń pèsè àtijọ́ pín bọ́dà ọ̀rọ̀rùn tó bá fún àwọn mùsùlùmí bá fẹ́ gbọ́kù lè rọrùn gbàtà pé olùkókòrò làwọn yẹn ti wájú alákùnlé hàlù sábẹ́ òfin òfin tó burú nínú kọjá pé nígbà tá a bá ti ní olùsàkóso lórí wa kan ẹgbẹ́ ní àyè tí kálukú náà wá ká ló lórí ká ló lórí ní nàìjíríà lẹ́nu ẹgbẹ́ ọmọ pàṣẹ táwọn ènìyàn sì máa gbọ́ sí lẹ́nu lópin ìgbà tó bá jẹ́ pé wọ́n máa ń lo ìlànà tó ti islam wá kí ló burú nukọ gbọ́dọ̀ sílẹ̀ tí wọ́n fẹ́ do lórí o tóbi máa papá jánu kọ́ gbà wọ́n gbà ń tẹ̀ fi ta ni lọ́yẹ̀ká ló lórí torí àwọn tí wọ́n bá ló ọ̀rọ̀ wọn ò tí màá sì ló lórí ọ̀rọ̀ náà mà takora wọn ẹ̀ nílẹ̀ ní ti ń gbẹnu yín sọ pẹ̀lú ìjọba ti tẹ̀. Thank you. pé tá a bá gún ẹran tó yẹ ká dú àbá dú ètò yẹ ká gún tọ́tọ́ ká jẹ àwọn olùmọ̀sọ yìí pé tá a bá gún èyí tó yẹ ká dú tó sì jẹ́ màálù òbúrú ká jẹ àmọ́ tá a bá gún èyí tó yẹ ká dú tọ́jà gbò àbí ewúrẹ́ tàbí ògùn pé kọ̀tọ́ ká jẹ tẹ́lá sì du èyí tó yẹ ká gún fífi rà fún mi kò burúkú ká jẹ. ilé ìjọba ti jẹ. Àkọsílẹ̀ wọ́n lè gbé ibo tó ní owó ju tí o ní pé kí àwọn apáwọ̀ orí ara ní omi tó lè lára àwọn ọmọ lè jẹ́ omi ara alhamdulilayi ìhòhò obìnrin sóbìnrin sọdọ gẹ́gẹ́ bí ìhòhò ọkùnrin sọ́kùnrin ìhòhò ọkùnrin sọ́kùnrin tó náà ní ti ń bẹ láàrin ìdodo tó wọn kọ méjèèjì tó bẹ́ẹ̀ náà lóbìnrin ṣùgbọ́n kí ni ó mú sí ara rẹ̀ lẹ̀ níbẹ̀ níwájú obìnrin ẹgbẹ́ rẹ̀ tòtò wájú túláàsì kan tó lè mú kí lẹ́yìn àtẹ̀lé ìgbọ́dọ̀ kan fẹ́ tọ́jú rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbátí ọba sí kí lọ́ọ́ fẹ́ síra rẹ̀ lẹ́ pékè. ẹlẹ́sìn wọ́n fẹ́ tí olùmí bá ní bí aṣíṣe ìfọlọ́sọ rẹ̀ wọ́n tó wá ṣe pé bóyá ó ṣe ìṣòro tọ́lú wá ní gé òwò orí ẹ̀ ó ṣe ìṣòro wọ́n wá gé orí ẹ̀ láti gba ìṣòro ẹ̀ ọ̀pá. wọ́n ní bẹ́ẹ̀ ṣe olùmí bẹ́ẹ̀ ṣó lè lo wíìdì láti máa fi orí ẹ̀ ní ìwọ̀n yóò forí rẹ̀ lẹ̀ bó ṣe wà yóò máa wé sáàpù sí títí tọ́lọ́ ọkùnrin kí ọ̀rọ̀ mi wò torí tó bá lè fi wíìgì sórí ọwọ́ abẹ́ ẹni tọ́lọ́ ọba kí tọ́lọ́ ọba tọ́lọ́ ọba tẹ́bi lé lórí làánà Allahu al-wasila wal-mustawsila ẹni tó bá gbé sórí àtiwọ́tọ̀ tọrọ kí wọ́n bá owó ìjọ sáìsì orí rẹ̀ tí ọjọ́ ọlọ́run ọ̀tẹ̀bi lé lórí torí di eléyìí báyìí lórí ti wà náà ló fi lẹ̀ ọ̀sùlán ó ti nírun lórí tẹ́lẹ̀ kìsìkò nírun lórí tẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ lọ́fà kò sí nǹkan kan àléébù kan mẹ́rin kò sì lè gbé kí ọkọ rẹ lápẹ́jú kó lò wọ́n fẹ́ ọmọ kò sí ẹ̀wọ́ mọ́ yéésì wọn ló fi nǹkan ti ra rẹ̀ àkọọ́lẹ̀ lọ́lọ́run bá fọ irun mi ò sì tún wù insha Allah. wọ́n ní kí òbí máa bá irun ojú láti fi ṣe oṣù bí oṣù kàgbó bákan náà tí òní máa rìn láti fún rẹ̀ kó fi láńdà àti máa ń ṣe. alhamdulillah fífa irun péńpé yìí irun èyí tó wà lókè ojú ìpéǹpé yìí torí pé èyí tó wà nísàlẹ̀ yìí tó òun náà kò tó ká gé yìí. E kéńgéré ìpéǹpéjú yìí kọ̀tọ́kadì kọ̀tọ́kadì tó pé bẹ́ẹ̀ náà obìnrin tí wọ́n máa gbẹ wọ́n máa gbẹ wọ́n fẹ́ sọ di pẹ́ńsù ẹnu pẹ́ńsù anabi sallallahu alaihi wasallam nínú àwọn ẹni tó lọ bá ṣẹbi lé lórí tí wọ́n sọ fún wa òun náà ni anamisa wàlmùtànàmisa ẹni tó ń gbẹ irun òun pé pẹ̀lú yẹn àtẹni tí ọ̀tọ̀rọ̀ kan ọ̀gùn gbẹ. kí ni ọlọ́run ti di ìrìn ọ̀bá pọ̀ mbẹ́ bó ṣe yí ọlọ́run sí má ṣe ra rẹ má ba ara rẹ jẹ ilé ìjẹun tó ṣe jẹ lẹ́wọ̀n. tọ́ sọ́wọ́tọ́ kí èèyàn máa fi rìláxà parun nígbà tó o sì máa ibi tí ọba fi irú rẹ̀ parun irun irun rẹ ó di sí àwọn èèyàn mi lọ́yàtọ̀ sáwa ẹ mọ̀ kó wa ọ̀dà wa dà pọ̀ ṣùgbọ́n mélòó nínú wa ńlọ́gbà bọ́lọ̀ ń dá wa dà wọ́n kéré wàláì nínú àwọn áfíríkà áfíríkà kuma jẹ̀nọ́bù sahara àwọn ìjọba ní south sahara. àwọn tí wọn hàn nífẹ̀ẹ́ lọ́rùn lọ títí nípa bọ́ọ̀lù títí wọn kọlọ wọn kò tẹ́ wọn lọ́rùn náà ló fi jẹ́ pẹ́ẹ́rì láfíríkà náà làwọn ti ń bójú wa ojú fanta ọwọ́ coca-cola ẹsẹ̀ coca-cola pé kí n lọ fẹ́ dànà yìí à ṣé awọ yóò ti dáa tó yóò ló ń fẹ́ pààrọ̀ rẹ̀ ni owó tó yẹ kó máa fi jẹun yóò lọ máa fi rárá kúra fi para bẹ́ẹ̀ náà ní irun tó lọ fún wa kí ló ṣe relaxa wọn àfi fọrùn ìran wa dorí sí mi wọn fẹẹ dóyìnbó ọlọ́nkọ́ tẹ bá sọ áfíríkà yìí gbogbo tí wọn fẹẹ dà lọ́kùnrin àti lóbìnrin wọn fẹẹ dóyìnbó àwọn ti kọ́kọ́ fi ẹsẹ̀ ta tí wọn ń padànù pé àwọn ọ̀dá ipò tó lọ ń tó àwọn tí ọ̀tá àwọn lọ́rùn ẹ̀jẹ̀ àwọn odóyìnbó. ẹ sì ló kọ gan ọ̀làdóyìnbó àbí bẹ́ẹ̀ ni ẹ tó o túmọ̀ sí pé àwọn èèyàn ti inferiorize ara tiwọn káwọn ọ̀já mọ̀ kankan àfi káwọn odóyìnbó làwọn tó lè dé yẹn ẹ̀rẹ́ lomi ọba tiẹ̀ débi pé máa ń bá sọ Yorùbá òyìnbó ni ó sì máa sọ ó tún bí ma kò lè bá sọ Yorùbá òyìnbó náà ni kékeré ẹ ní njọ tí gba ede rẹ̀ kí láwọn sọrọ fi sọ̀rọ̀ àní rí nǹkan wí mà torí di eléyìí mójútó sí ẹ náà káàmọ́ lọ fi kíní kan rárun ìran ọ̀ adorí sí mi ọ̀tọ́ ní ìṣẹ̀lá àmọ́ irun tiẹ̀ tó bá ti wà náà ni ọ wà yọkàn sọ́ọ̀fì lọ́wọ́ ni kò burú kò burú àmọ́ irun rẹ̀ wà adorí sí bákan náà àmọ́ wọ ṣòkòtò ká sẹ́wọ̀n kó gbogbo abẹ́dẹ́ òyìnbó náà ni nítorí gẹ́gẹ́ bí Ibn Khaldun ti ṣe sọ ni wọ́n láwọn ọ̀lẹ́ tí wọ́n borí ìṣesí wọn láyé òun náà ni pé wọ́n mọ̀ kọ̀ sí ẹni tó borí wọn ni sẹ́wọ̀n fáwọn anísìn we were conquered by the English by the English people àwọn bàbá wa sọwọ́ lẹ̀ England gbà lù mọ́ wa lọ́wọ́ wọ́n kó èdè wọn wọ́n kó tiyín lẹ́nu ẹ̀ka kún pété yẹn ọba ti sọ òyìnbó kò lajú kò mọ̀ wé àbí bẹ́ẹ̀ kọ́ ni ìwé wo ṣé wọ́n kàn parí sí di aṣọ òyìnbó náà ni àbí ìwé wo la mọ̀ tá a lè ṣe kẹ́ńdù tá a lè ṣe kankan irọ́ lásán tẹ́ wá rí pé kálukú gbogbo ẹtí lọ sùkúù yẹn máa kíyèsí wọn ibi tó fẹ́ parí sí náà ni pé kò ní wọ bùbá àti sọ̀rọ̀ máa. oníwọ̀n dànsí kí máa torí tí máa ń wọlé wọn pé o sóṣà bí ìgbà tó lọ skul. ìyẹn ni pé máa pa tiẹ̀ sí pípa tiwa ti pé tiwọ́ ọ̀dà ni wọ́n kà fún wèé. tó gbogbo ògbà gbogbo ògbà wò náà ní kékeré kan bóòlù ń dírẹ́sì ń sọ̀rọ̀ ń kékeré kan àwọn mi wà tó tó bá fẹ́ sọ̀rọ̀ you know you know gbogbo ọ̀rọ̀ you know àwọn náà wàá mu tó náà bá sọ̀rọ̀ you know you know ọ̀dọ̀ dání kan ló ti gbà yín. so ọmọ wa ṣe ìṣe pé àfi kó wọn sá sí òyìnbó náà kó wọn ṣe sí òyìnbó náà kó wọn tó gbọ́n. iná ló máa wo bí máa wọ sinmi kátìkì sinmi àwòzùbìlà jẹ́ kí obìnrin. kó tó ń wọ gan-an níwájú ọkọ rẹ yóò rí kó ń ọkọ náà wà fọ ọkàn láàánú àrígbé ń dọ́wọ́ ní pé o bíútì ní làwọn ọmọ òfò ń ti abẹ́yìn òfúra ni ó gùn gbà tó gùn ọ̀kadà tó ẹ̀yìn àkísà tó yẹ pé bóyá quarter yard ni wọ́n fi ràn jọ wàá fà báyìí wípé àfẹ́ kọ́ hàn jù bá lọ àà kí nǹkan kan bẹ tó yẹ kó tó gbé pamọ́ ń bẹ mọ́ kò sí kí lọ́n yí owó rẹ̀ ń yà sí. ta àwùjọ fi lẹ́ táwọn eléyìí sì lóbì ẹlòmíì lóbì torí kò jẹ́ wọ́n wájú tàtó délé ìwé lọ ya wèrè tó ń torí délé àmọ́ àwọ sòkòtò ká àmọ́ gbogbo àwọn ah, òbílà ọlọ́ngbọ tí yẹn bá lẹ́sìn gan tí yẹn bá lẹ́sìn yóò nífẹ̀ẹ́ máa jáde nítorí gbogbo tí ọlọ́run gbé sí wọn lára tó yẹ kó fi máa gba yìí lọ́dọ̀ ọkọ wọn náà ti dàpára yìí kí ni tó máa ṣòkòtò ṣòkòtò afúlán obìnrin wọ̀ ọ́ nítorí kí wọ́n rí gbogbo òyìnbó ṣe ṣe nù because àwọn àwọn àwọn tó ń ba ayé jẹ́ wọ́n sọ di life òyìnbó gan bó wọ́n ṣe máa pa ọpọlọ ọkùnrin kí lọkùnrin fẹ́ rí lára wọn tí yóò fi máa lé wọn ká iná ní tí wọ́n ṣòkòtò náà àbí ṣòkòtò ọmọlúwàbí wò lẹ́rìí tóbi wọ ṣòkòtò lambúlambú wò wọ́n wọ pé kí ni yóò wá wọ ṣòkòtò bíi aróko ètò ẹgbẹ́ gbogbo ṣépù ara ìjàkadì ní òfin wọlé. kò sí tàbí ṣùgbọ́n gbọdọ wò ní sèyí méjì pé áá ah, ah, tòkòtò yìí ọ̀wọ́lé rọrùn. A'udhu billahi minash shaitani rajim. àwọn alàlẹ́bí ròyìn fún wa o kàdíyàtún àríyá wọ́n wẹ̀wù kété pé wọ́n wẹ̀wù ṣùgbọ́n ìwòwò ni wọ́n wà. ẹ sẹ́yìn náà ẹ lè sèyí méjì pé òwò wọn wà wàláyé ní sèyí méjì. iná lọ́pàá ló fi jẹ́ kékeré bò dáa tẹ́ bá padà kò because gbogbo ohun tó lọ́n dá sí ọlá náà ni wọ́n ti rí kí ló ń tún bò torí ẹ̀ tó ń bá wa jẹ́ pé ń ṣe bí ṣe ń ṣe ń tí ọ̀yà yẹn lẹ́nu bíi tẹni tó wá pẹ̀lú wọn ló fẹ́fẹ́ tó ń gan ni ọ̀gbádùn torí bí gbàdá bu ẹ̀kọ́ lẹ̀ ní ṣúgà wa wà ń bẹ̀ àwọn èsì tí wọ́n ń yàmàkàn so ẹ̀kọ́ kẹsì wà sọ kí masha allah ọwọ àna kòkò wọn pàdé wọn tún wá sí àwọn yípo gbogbo kòkò ní sèṣin òfin ní ilé débẹ̀ rárá èwo ló pè wọn dá fún ọ ṣé èsì ti ń ti ń kùn ni àbí ìdí ọwọ àjìnàjìnà ẹnìkan àánú èsì ti ń kùn yóò dùn torí àwọn èsì ń sàmì pé yóò dùn a'udhu billah tòbẹ́ẹ̀ lẹ́ni tó bá lọ fẹ́rù àwọn ọmọ àtàwọn ẹ̀yin lẹ́ẹ̀dẹ́kìrú wọn tán títì. ẹni tí ń fẹ́rù wọn ni òjò wọn tán títì torí sábà ìsókùtà bá wọn sẹ́nìkan ọ̀fẹ́ wọn sẹ́nìkan ọ̀mà dínkù. ajabose jẹ ewo mi mùsùlùmí payọ̀ lọ má kú awọ ayé ọlọ ilé ayé mélòó ni náà mélòó ni kí ni tá a já mọ́ kí ni tá a já kí là ń tí ó kú ní ẹni tí ọ̀pọ̀ ara rẹ̀ mọ́ tí ó rìn wòwò ọ̀mọ́ bóòlù ti fẹ́ làwọn àjọ ọlọ́njọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàm kátó wá pa àwọn ọmọ tí ń rìn wòwò. àwọn bàbá tó wá bírun wọn mímu náà àtàwọn màmá mi náà wọn ò gbádùn o torí kí ń gbà míì àwùjọ bìlá tí bá lọ bẹ nìkan wò tí bá ara àwọn ọmọ rẹ̀ àwọn ọmọbìnrin gansọ gansọ tí gbogbo wọn wọ ṣòkòtò tí gbogbo ẹ fún wọn pé ah, ẹ kí yọ̀ ń kú báwo ṣé bó ma ti ń ṣe rí nì ṣe àná àwa social nù kó ẹsẹ wọn ṣe gbogbo bí ọmọ búra lọ́kàn jẹ ọkàn ọkàn ọkàn lẹ́sìn wà abẹ́rẹ́ rí nǹkan mẹ́ o ẹ́ so a'udhu billah ikú ọkàn ẹni kíníkíní ẹni ẹ̀kọ́ àwọn Yorùbá ìnìmọ̀lẹ́ wọn ṣé màlẹ́ ọ̀ làwọn ṣe àbí Islam Islam. islam la àti kìí ṣe màlẹ àmẹsẹ kàtí ń jẹ màlẹ lọ́dọ̀ islam lọlọ fi ránṣẹ́ náà. ìbéèrè tó sọ ti ṣe ìgbà ó tọ́ ewu lọ bí ẹ̀ tí ti fi ń kí ìkànnà yọ jẹjẹkújẹ ẹ̀ ò kéèrí èrí máa kó jọ sínú bàtà wọn ṣe ń ṣe yín ti èké ẹni náà ń ṣiṣẹ́ ẹ máa kó fún islam ti bọ́ fún islam ti bọ́ fún ọ̀dẹ́gbẹ́ ti jẹ́. Sọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ti gbé, ọba nígbà lẹ́bi tó yẹ pé ilé tí wọ́n wọ́n ń pè wọ́n mùsùlùmí wọn gbogbo ayé wọn lọ́jọ́ Islam pàápàá sí ìmá ìrìnà tí wọ́n tó wà nínú pé àwọn ìjókòó ẹ̀ alhamdulillah tó ṣe ṣe ṣe tí wọ́n bá yẹ kó kò lè ṣeé ṣe ọlọ́run ọba ọba tí kíkà jẹran nítorí pé eléyìí ń pa gbogbo wa pọ̀ kálukú mọ̀ kọ́lọ̀ lọ da o ìdúrà ń tàn tàn ara rẹ jẹ ní tàn ara rẹ jẹ wọn kò gbé yẹn pátá lọ́mọ kọ́lọ̀ lọ da wọlé ìnsà ìsẹ̀wọ̀n màtàlá kọ́kún lẹ́yìn kúrú lọ́wọ́ ó bá fi wọn lè ra ọ kẹfẹ ní mẹ́ta gan títa lọ da wọn ọkọ̀ kọ́lọ̀ tó nítorí délé yìí omi gbígbóná ló dà pọ̀ mọ́tò tù bá ọ̀yà ó bí àtúnṣe ọ̀rá náà lè dì náà tù wọn. báwọn náà mọ ya yàtọ̀ sí jésù wọn mọ ọlọ yàtọ̀ sí òzẹyìn tẹ́lẹ̀ ìjẹlọ tó jẹ bẹ́ẹ̀ lẹ́yìn náà mọ̀lẹ́bí ẹni tẹsí wọn ọjọ́ tó mùsùlùmí rárá rárá tẹ́lẹ̀ jìnnà sí wọn rárá kódà kọjá pé ni wọn pọnbélé ẹ ní sí wọn kan ẹbí pọ̀ ẹsùn kan ẹbí pọ̀ torí wọn níwọ lórí ìwọ jíjẹ tó bá jẹ mùsùlùmí wọn lórí ìwọ jíjẹ ìwọ tó ọlọ́wọ́ bọ̀ kàkọ́lẹ̀ gbogbo wọn da tán wọn bá tí sagbara láti gbọ́n lómi ṣe ẹ̀hẹ́n sábà sọ yí ẹnìkan ọ̀dà rárá ní pàtì nígbà tá à ń fọra wa mọ́nu káma rántí fi kàdáàlì kankan tó mi kọ́bùlù fama nà wà wà báwọn náà ti rí inú bóyá ara tiẹ̀ náà lọ́nà nọ tó fi sànù ẹlòmí kódà ń bẹnu àdó àtọ ẹ̀ka máa ti kọ́nà tara tiwa náà àwọn míì tiwa ti sábà bí táwọn èèyàn fi mà náà tó bí àwọn ti mà náà mọ̀lẹ́bí rẹ bá kọ́ mọ̀nà ìwọ náà àlàáfíà lọ́ wá rẹ nu léyìn tòtí gbogbo ara yẹn bá mọ̀nà gbọ́wọ́ rẹ tí ẹ mọ̀lẹ́bí rẹ ọ̀mọ̀nà gbogbo jọ̀ǹkọ́ àwọn ọmọ wo ni tẹ́lẹ̀ ìjẹun ti nínú àlàyé bẹ́ẹ̀ fi fún wa ní ìṣẹ̀jọ tí a bá rí nínú àwọn ẹranko eléyìí já sí pé bóyá kò wà ní ìwúlórí tàbí mọ́ọ̀lù tí kò ní ìwúlórí báwo ni àjùlọ wọn ti wà sí àwọn ìṣúná ní ìwúlórí. alhamdulillah màálù tí ò ní o àpò tí ò ní o wàá tó bá lọ ṣe dáná kò sí wàhálà àgbo lànàbì sọlá àìsàn pa tábàárì tó ní ìwò lórí ọlọ́lá ju èsì òní ìwò lórí lọ. ṣùgbọ́n ẹ̀mọ́ gbàgbé ibi tí èèyàn bá rìn máa ní òrìrà àwọn àpòjù á máa ní ìwò lórí àwọn àpòjù dáà á máa ní ìwò lórí àwọn àpòjù nìjẹ́ á máa ní ìwò lórí àpò Somalia yìí ní ìwò kankan lórí o wọ́láì àní ẹ kàrí gbogbo wọn tó wọn ti kólóbó kólóbó lọ bí ìgbà tó ti pa bo ẹran ni wọn wọn sì tún róńdó róńdó róńdó róńdó lọ ìyá ẹni pé tẹ ẹ bá rìn kódà èyí ó dé lumi yóò fẹ́ máa fi àkùkọ fi pé pẹpẹ yẹ níbi tí gbogbo nǹkan àlọ sẹ́wọ́n pé bẹ́ẹ̀ náà làwọn èèyàn ó dé lumi ó tún wọn àlọ ẹwà àwọn èèyàn tó ti rí tó bọ́lọ̀ ṣe dá àwọn èèyàn lọ ní bẹ́ẹ̀ lẹ́sẹ̀ lómi náà bá wà lùwà yọ yanu lọ ní kéhe àwọn èèyàn kan tó nì tó sórí di eléyìí báyìí ẹ ìtọ́wá ẹgbẹ́ bọ́lọ̀ ṣe dá ànú máa fi mùṣkílà tó ṣùgbọ́n ẹ ọ ṣẹlẹ̀ pé àgbò tó ní ìwò wà ètò òní ìwò wà ètò òní ìwò lọ́la ètò òní ìwò lọ́ torí pé lànà bí sọmọ máa rí wa السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام. ẹgbẹ́ òrùba nípa àkíkọ́ mo rò pé ilé wa dá ọ pé àwọn ìpa àkíkọ́ ẹni àbò oṣù lọ́dọ̀ wa ní ìlú ewúrẹ́ làwọn èèyàn máa pa pé kẹ́ ẹ bá wa ṣe àlàyé sí àgbò lọ́yẹ kí àpá ni ewúrẹ́ ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ béèrè pé níta lè pa fún líyà nígbà tí ń bẹ̀rẹ̀ pé àgbòjì ara wọn fún ní nǹkan jẹ ọrùn rẹ̀ fi wú ìjọpọ̀ kí líyà pa. alhamdulilayi àgbòjì ara wọn fún ní nǹkan jẹ ọrùn wú tàlípa tí wúwú rẹ̀ bá ti hàn. àárẹ̀ àárẹ̀ tó hàn bẹ́ẹ̀ ni anabi sọlá ẹ pa èyí ń sàárẹ̀ sàárẹ̀ hàn káwọn lọ sọ́ra wọn ìkà tó ṣe kà fún yẹn títí tó tún ṣe kà fẹ́ràn abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ inú ń bí rágbó àwọn sì pa fún un débi pé ọwọ́ pọ́n máa gbó torí bí tí wọn bá ti máa tẹsán Ọlọ́run dáadáa ìwà kàtí máa pọ̀ lẹ ẹ dàpọ̀ ìyẹn tó bínú títí tí ó tún bínú ẹranko àwọn olùmìlẹ Ọlọ́run ọ̀nà ọlọ nígbà tí wọn náà bá ti gbàgbọ́ mọ́ àárín àwọn ọ̀ka tí wọn bá ti bọ́ sẹ́lẹ̀sì ọ̀wọ̀wọ́ rà mí ẹ̀jẹ̀ bó ti jẹ́ ṣùgbọ́n àkíkọ́ ẹran tá a pa pa bímọ ọlọ́sọ̀pá gbò lèyàn pa tó sì níwò lórí kí bá nàbí sọlá àti sọlá ti sè é. Ah, ewúrẹ́ làwọn èèyàn máa pa ń bì o àwọn èèyàn ti ń pe ewúrẹ́ lẹ́ẹ̀bí léèrè pé mo lẹ ti rẹ́ẹ̀rì fún pé ewúrẹ́ ni kẹ́ ẹ máa pa mo lẹ ti rẹ́ẹ̀rì kò sí tàbí ṣùgbọ́n ká pe ewúrẹ́ ó mú ṣùgbọ́n ń dà májẹ̀mú pé àlágbára láti pa àgbò àti lágbára láti pa abo àgùntàn àti lágbára láti pa òrúkọ tàbókun fi akọ ìgbà náà ló tó wá kan ewúrẹ́ síbẹ̀ torí bẹ́ẹ̀ wọ́n wá ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n burúkú láti mọ̀ pé wúrẹ́ two thousand five three thousand wọ́n bá gbé kan wá àmọ́ àgbò àkẹ́yìn tó láàrin rẹ sọ́nà gbàtọ́nà fún ọ ní ọmọdé o lè sọ pé o lágbára five thousand six thousand seven thousand tó fi ràgbò tòṣùgbọ́n ọ fẹ́ dàbí ọgbọ́n ni ẹlòmíì bí ma níbi tí wọ́n dájú burúkú dé ó bímọ látọdún márùn kọpa kankan kan ṣé eléyìí tó pé wúrẹ kọpa kankan wà lá ọdájú gbá ó ó sì ṣàjọyọ̀ rẹ́gẹ́dẹ́ abẹ́rẹ́ èwo náà yẹ kó mú gbọ́ èwo ní mú ṣe èyí tó yẹ kó o ṣe tó fi jèrè kọ́ ọmọ gbọ́rọ̀ sí ọ lẹ́nu kó o mójútó ọwọ́ á ní ọlọ́ọ̀dàkùn mọ́mọ́ yẹn wá lẹ́gbẹ́ ọ̀fẹ́ kójú ó sí ọ màjẹ̀ ń tètè mí wòrowòro màjẹ̀ ń tètè mí wòrowòro má lọ ra tẹ̀mó wọ́n rú ẹ̀fọ́ wọ́n ti wéèlú ara pàmò wọn lórí màálù kékin ni ètò ọlọ́ọ̀ni kò ṣe dáná fi sọ́lá sọ́lá fi kọ́ wa ọ̀ ká kú tó bá dé ọdún márùn wá pé ẹ mọ́jẹ́ gbèsè ẹran kan ni ẹran báwo ta lọ ya lọ́dọ̀ rẹ̀ ẹ ọmọ tá a bí ni. <laughs> subhanallah gbogbo ọmọdé ti bílẹ̀ náwó abẹ́rẹ́ nǹkan mẹ́ kọ́dà ẹ̀jẹ̀ apáyọ̀ lọ èyí tẹ̀ mú gbọ́ kò sí tọ́lọ̀ bẹ́ẹ̀ fi ṣe èyí tẹ̀ fi ga wájú ọlọ́run ẹ̀kẹ́ mójútó òun náà ni pé tọ́ba bímọ ọkùnrin àgbò méjì tọ́ba bí obìnrin àgbò kan tọ́ba ti ṣe lẹ́yìn alhamdulilayi tọ wọn á ní à àwọn onímọ̀ wọ ọ̀ràn o bí wọn bá fẹ́ máa wúra rẹ ràn mọ́ kó bá wa o torí ẹ̀sìn tẹ lọ gbà yìí tí ẹ yé wa o ẹ̀sìn wọn lọ gbà Islam wọn á kó gbogbo ata wa tòmátì gbogbo ẹ̀ bá ẹtọrọ àtẹmọbìtà wa wọn rà wá pé tọ wọn náà ẹ gbọ àwọn ọ̀rẹ́ rẹ ẹ̀dá kò fẹ́ rí èyí pàtàkì ìrówẹ́ onáà ní kíni ẹran àkíkọ̀. èyí tẹ fi dá wa lálẹ́ fún mi bá mi fẹ́ àwọn ọmọ wà lọ́lọ́lọ́ mọ̀rú ẹ̀sìn ọlọ́run gbogbo ẹrù tá a lè gbé ọlọ́run kò dí wà yàtọ̀ ti lágbára rẹ̀ kò lágbára tó ni sáà máa gbé agbada kaná pékin tẹ́lẹ̀ ti ṣe lẹ́yìn náà ẹ̀yìn ọyọ yẹn lẹ́yìn kọ́dà lómi nìsín ilé wọlé àbí ní late hour torí wọ́n ń wá bọ̀ wálé èyí àwọn tí wọ́n pa ọ̀ àwọn tó jẹ lówó owó aláta owó elépo owó ní èlùbọ́ gbogbo ẹ̀ lọ́gbà láwìn pẹ̀lú ẹ̀mí pé ńgbà táwọn bá ṣàjọyọ̀ táwọn wọn pa owó tó ju bẹ́ẹ̀ lọ àwọn èèyàn jẹun tó ń dán ọlọ́wọ́ forí sí ọlọ́pàá kálukú túlẹ̀ tó ètò pàtàkì ní ẹja mójútó jẹmọ tó kódà kó tiẹ̀ wá lọ yáwó lórí kó fẹ́ pẹran àkíkọ wàláhì wọn yọ alẹ rẹ ni tí ó yọ but under condition kò ní tó fi dúró mo rò pé yé wa ọfẹ ya twenty thousand kò fẹ́ pa àgbò méjì kò burú wọn náà gbé tọwọ ti twenty thousand wà mọ yọ So eléyìí jẹ bó ti ṣe jẹ bẹ́ẹ̀ kọlọ ọba kọrin wà lọ́wọ́. ṣe aburú lẹ́nu ẹ̀rọ kan ẹni àti ní ẹ̀bá lágbára kí n fa ìkejì ẹ̀ náà. alhamdulilayi èèyàn ti pàgbò kan tẹ́lẹ̀ èèyàn á mà ní ti pé méjì lọ yẹ òbúrò ọlọ́run ara yẹn lọ́wọ́ fún ẹ̀kú pa mi. pàápàá jùlọ àti pé yẹn ní wọn lé ọ yóò mú kán èèyàn pa kọjá nọmba tù wa jazakallahu khayran naam. ẹjọ lórí ọ̀rọ̀ mo wá bára méjì ẹni tó bá dé lẹ́yìn ṣé ó ní ládàá jẹ̀mọ́ ìbéèrè àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní pé èèyàn bímọ ní 1984 but ìgbà lémẹ́ni náà débi wípé kọ́dà gbogbo àwọn tó ń jọ wá sọmọ lórúkọ búkà ni wọ́n ti lọ jẹ ìgbà téèyàn sì gbọ́ wá sí báyìí kí lèèyàn lè ṣe tọmọ náà sì bẹ̀ láyé ṣé kéèyàn pa àgbò méjì yẹn fún un torọ́lọ̀ kẹ́yìn báyìí àti kí ni kéèyàn ṣe. alhamdulilayi bí ẹ bá bá ìrún lẹ́yìn máa àmọ́tọ́ gbé èèyàn bárùn láti bẹ̀rẹ̀ èèyàn gbọ́dọ̀ gba fẹ́lómi láti fún ajọ́ èèyàn ẹ má gbà fún wá bẹ́ẹ̀ tó pẹ̀lú yín ẹ̀yìn àgbẹ̀ rárá kọ̀m̀pútẹ̀ eléyìí lọ́kàn wá balẹ̀. sẹ́ńtọ́ abímọ látọ̀jọ́ tó ti pẹ́ tí ò ní tó lè fi pẹ̀ràn àfikọ̀ gbà náà ṣùgbọ́n náà ti kẹ́ ní ìsìn ó ní tó lè pa ìṣàlọ́ èèyàn pa àgbò méjì fún ọtọ́ bá jọ pọ̀kùnrin tòbẹ́ ti pa nù pẹ̀lú àníyàn pé ẹran àfikọ̀ ọ̀nà mi lágbájá sì ń fi gbà náà èèyàn pa méjì tó ẹ wá ní ọmọ yẹn ti ń bẹ láyé dìde òkúrú lábẹ́ òfin kódà kó kúkọ́ ọmọ náà ti kú gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn ẹ̀ bá pa àgbò méjì náà lè ń pa torí lábẹ́ òfin ọlọ́run tẹ́ bá bí ma tó ma bá fi lè péjọ méje láyé kó tó kú àìrówó pa ẹran àfikọ yẹn kò túmọ̀ sí pé ẹ̀ nípa fún gbàtọ́ náà bá fún yín tó ti ti kú àtúnṣe kó péjọ méje láyé tí ọba péjọ méje láyé ọlẹ́tọ̀ọ́kẹ́ sọ lórúkọ àmẹ́ nípa ẹ̀ràn àfikọ̀ àmọ́tọ́ wa ti péjọ méje ẹ̀kọ̀ràn àfikọ̀. tó bá yẹ pé èèyàn bá ní mọ̀lẹ́bí kan tó ń ṣiṣẹ́ ní wáyé àwọn iléeṣẹ́ àárín wáyé gba sẹ́tẹ̀gbà gba bíbá tí ó lẹ́tọ̀ọ́ pé kí ẹ bá lọ wọn kí wọ́n jẹun àbí kí wọ́n kàlàkàlà bá fi hàn nínú ọ̀sọ́ yìí bí ẹ̀ kéde pé ní ìgbàléyà sábà bẹ́ẹ̀ pẹ̀lú pé ara ẹni tó pẹ̀lú tó ṣàṣìṣe pé kò mọ̀ dáadáa wọ́n wá lọ kó jẹ́ ojú sí kíbílà tó fi pa sí ẹ̀rẹ̀ wà tó dáa. mọ̀lẹ́bí ẹ̀ ti ṣiṣẹ́ báyìí òwúrú tó bá fún ilé ẹ̀gbọ́n àti ọjà ń lè rẹ̀ lókun ìgbà tí ọba ti lọ́nà mí ti sin olówó yàtọ̀ sí báńkì àtọ́wá gbọ́nà yẹn kálá sọ́nà ní tó ti sọ fún fún ọ lọ́nà mí ti lé lọ ẹ̀ gbọ́dọ̀ gbà ẹ̀sùn fẹ́ dùbò ẹ̀ràn léyà ó tún bù rẹ̀ kọjú rẹ̀ láti fi là táàjẹ́ táàjẹ́ lẹ́yìn tó bá wọ́n ní ẹ̀sìn. nígbà yẹn àwọn ń bọ̀ ní ẹ wá àwọn kan bẹ̀ ó ní ní imú ọ̀pọ̀ lẹ́wọ́n sí wà tí wọ́n ò ní mọ́lẹ̀ báyà ló kí lọ́wọ́ olùkọ́ ìtàn wa kọ́ wa gbọ́gbà sí àlejò lọ láti lóṣì ọwọ́ padà lórí káyọ̀ ìpín kí lọ́wọ́ wa padà gé tó wá kéde. tó kí ni ìdájọ́ ló yẹ kí ìmọ̀ mi ló ṣe ṣé òwa ọlálàáfíà tí ọba san gbèsè tó yẹ kó bí àbíkọ̀ jẹ́ gbèsè lórí àwọn nǹkan tó ṣe. Alhamdulillah. através

nísìnyí àwọn akẹ́kọ̀ọ́ ti àlọ́ èèyàn á sàṣe ní èsì náà sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ìgbàgbé tó gbogbo kan padà sí máàlìkì yawmiddi iyyaka na'budu wa iyyaka nasta'in èsì náà sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ìgbàgbé sọ́kàn yóò fi balẹ̀ àmọ́ kó má lọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mọ́ torí kó má jọ tẹni tí àpò kí bá tẹ alẹ́ mi lámàmá kì í tó àmọ́ tó bá jẹ́ pé kò kí bá tẹ alẹ́ mi sí lámàmá kì í ń tó o sì ké nítorí èméjì ṣe ń ṣe ni ẹlẹgbẹ́ yóò forí kalẹ̀ kó tó sálámù yóò forí kalẹ̀ kó tó sálámù eléyìí ẹjẹ sẹni tí wọn ṣe èméjì gbogbo ẹni tí wọn ṣe èméjì ó tún rẹ tó bá tún ṣe náà yóò forí kalẹ̀ kó tó sálámù Ọlọ́run kò tó amànà ọ̀ràn wà lọ́wọ́ kó tó ṣe ní Ọlọ́run fún aláṣẹ máa tẹ̀lé lánàá nẹbẹ Muhammad sọ̀rọ̀ bá àríwá rẹ sọ àwọn àṣìṣe wa dá àṣìṣe nídìí pàṣẹ látàrí àìmọ̀ Ọlọ́run kò forí ẹ̀ṣẹ̀ tó kó fún ọjọ́ iwájú àti kó jẹ́ kọ́ làwọn máa dà jù mí lọ. subhanahu wa ta'ala muhammed ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk